The police can also be contacted to ensure the safety and protection of witnesses and suspects. Additionally, the coroner inquest has issued witness summons for those relevant to his investigation. Furthermore, please note that Joseph Aloba does not seek to pursue any personal or familiar relationship at this point. His sole interest is focused on getting to the bottom and finding out details as, as to what happened to his dear son and the circumstances that lead to his untimely demise. The coroner court is the best forum to disclose any information that will assist the fact-finding mission of the court. We thank everyone who has been supporting the struggle and dedicated to seeking justice for Mohbad on all fronts. Any concerned party any concerned persons should please communicate through his lawyer, Barrister Taiwo Odumosu and Wahab Situ Sam. Tẹ́mi Ìfèdélú nìkà. Ó tó tiẹ̀ ti lo èdè èdè ẹ̀gbọ́n mímọ́ pé kọ́là sóhùn báyìí. Àlọ́kọ́ mo fẹ́ ní. Ṣé bá má dì kọ́là sóhùn báyìí ṣá? Ọmọ ah, ah. fẹ́ máa sọ̀rọ̀. Ní <laughs> ìmọ̀ pé kọ́là sóhùn o ọmọ olúwo ní ṣébàdàn ilé Ifẹ̀. Ifẹ̀ ní àwa la gbé tán àwa la ẹ ṣú ẹyin tẹ́yìn mo tura torí torí ẹ̀ náà la ṣe ti wá ibẹ̀ ọmọ aláàtú à ń fèdè ta à ń fèdè sóyìnbó. ẹyin tí ẹyin dájú tí àǹtí ó sì wá àti gbé kámẹ́rà ẹ̀gbọ́n wọn yẹn tí wọ́n bá dìdìdì. àǹtí mi ò ní sọ wà òkè. acupuncture acupuncture ṣé ò sí o. Ah, Kí ló ń ṣẹlẹ̀ acupuncture? gbẹnu sí mike. mo kàn kí mo kàn lọ wí kí n náà ní àti mo wá wò ó pé eh, mo ro mo ro kankan ni pé please gbogbo lẹ́gàtì fún lẹ́gàtì tó bá yẹ pé family family bàbá Mohbad ẹ̀ tó bá yẹ pé ààrẹ tó lè dọ́gbọ́n tó lè tó lè gidi eh, àdúrà kúrò ńbẹ̀ yẹn wà láì tàlà àdúrà mọ̀kàn tó pa Mohbad wà ìgbẹ́yìn láti ọgbẹ́ ẹgbẹ́ mi ẹgbẹ́ màmá Mohbad ẹgbẹ́ lẹ́yìn àdúrà mọ̀ pọ̀ because láti ibi show títí tó fi délé ilé tó wà ìgbà tó ń jà ìkọ̀kan tó ṣẹlẹ̀ àdúrà wà ń bẹ àdúrà ò kú. Hmm. yẹn náà ibi tí ọ̀rọ̀ lọ sí náà nìyẹn. ìtò lọ sọ ní corona ibẹ̀ jẹ́. ẹ mọ̀ ẹ mọ̀ bó bó ṣe wà yẹn ẹ tí wọ́n bá rí ibi tí àdúrà àmì ìlà ìmú ní ìdẹ̀bí dẹ̀ sí. mo bank. Uh, uh, ọmọ ọgbà mi gbọmọ àdúrà ọmọ ọkọ tó pa ó mọ ikú tó pa Mohbad ó mọ ó mọ ó mọ bọ́n ṣe pa ó mọ bọ́n ṣe kú ó mọ bọ́n ṣe gbé lọ sí mọ́ṣúárì ó mọ bọ́n ṣe ẹ̀bá àmọ́ ẹ̀ bó ṣe wà tó bá yẹ pé bàbá ẹ ní àyà ni kó pẹtíṣọ kó kó pẹtíṣọ gé àdúrà kan mu tó bá mu wọn jìnlẹ̀ àdúrà sọ tó gbogbo. wọn lè mú àdúrà láéláé bìkọ́ ọlọ́pàá ọ̀dọ́ máa lò èmi ń ròyìn nǹkan tó acupuncture nǹkan tó yẹ kó sọ ni pé tí àdúrà àti bàbá ẹ̀ tán bá jọ wà wọ́n náà wọ́n náà sọ̀rọ̀. tán bá jọ wà wọ́n náà wọ́n tó di ojúkorojú wo mi wù ẹ́ wo mi wù ẹ́ àdúrà sọ̀rọ̀ because òun àti bàbá ò ní já ti tẹ́lẹ̀ ẹ máa gbọ́ wùmí ló dájà lẹ̀ láàrin wọn ló mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn torí òun àti bàbá òní já ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé Mohbad kú àbí bẹ́ẹ̀ kọ́. ẹ jẹ́ kí sọ ẹ jẹ́ kí sọ sinẹ́rì kò sí ẹ jẹ́ kí sọ kò ṣẹlẹ̀ ní kí tí wọ́n sọ pé ká wọ́n ṣe ṣètò bọ́dà tó yẹ pé èmi àti bọ́dà máa jọ wà ìlà five and six. ẹ jẹ power tap ẹ power tap. ó dẹ̀ ní ó dẹ̀ ní léjì kan torí kó fẹ́ fẹ́ bọ́dà mi wá sọ̀rọ̀ báwo ló kọ̀ máa ṣe wá bọ́dà mi yẹn tó ń fẹ́ mo fẹ́ fi ẹnìyẹn lọ fẹ́ wá sọ̀rọ̀ fẹ́ fẹ́ bọ́dà mi. àdéhùn ọ̀dìdì bí wọ́n lọ sọ fún bọ́dà mi nìyẹn tó mo sọ pé mi ì láìkí àtọ́làtọ̀ pé tí n bá rí bíbí ìjọ ti lè gbà tó máa tó mo mo máa máa sọ pé máa sọ pé tó bá. so àtò bá jẹ́ kí ọlá pé bá ṣe jọ wà pé these are siblings tó jẹ́ pé they have been together for years. now ó fẹ́ dá wàhálà ńlẹ̀ láàárín èmi àti bọ́dà mi mi tó bá ti dá wàhálà láàárín lórí ìtọ́jú ṣe nǹkan tí mo fi ṣe gbogbo nìyẹn then àdúrà bóyá tálíkà tó wà ní ọgbárí ẹ̀ wọ́n fi pa ẹ̀gbọ́n ẹ̀ owó ẹ̀gbọ́n ẹ̀ ta ló ní tí ẹ jẹ́ ẹ̀gbọ́n ìbámu sáyé ṣèbí ìwọ náà ló máa ní ìwọ tó jẹ́ àbúrò ló máa wà lórí ẹ̀ but the point remains that nǹkan méjì ló wà ń bẹ̀ wọ́n jẹ́ ìjọba ẹ̀ pé wọ́n máa pa pé bá lè pa ẹ̀gbọ́n ẹ̀dọ́ ẹ̀gbọ́n ẹ̀dọ́ lórúkọ ló wá pa ẹ̀ ẹ jọ ẹ bá a pa tap ẹ bá a pa tap. ẹni tó lè bá sọ̀rọ̀ tó lè bá sọ̀rọ̀ ní wọ́n sọ̀rọ̀ wọ́n ti pe àdúrà ń wọ́n bá pe àdúrà tó bá ti pe ayé lára á sọ òdodo ọ̀rọ̀ tó wà bẹ̀ láìláìláì láìdé tọ̀ á sọ òdodo tó wà bẹ̀ láìdé tọ̀ tó bẹ̀ man enough is níbi tó ń bá. níbi ìdẹ̀lẹ́lẹ̀ kò ní ẹgbà. all right. sọ̀rọ̀ mi ìfẹ́ mọ̀ bó ṣe rí mi mi ìfẹ́ mọ̀ nílẹ̀ dílẹ̀tì tí bá lè lọ láti fi darí láti fi darí wọn ló bá darí wọn sọ̀rọ̀ mo jẹ mọ̀ pé tí a bá rẹ́nìkan ní fámìlì alọ́ba yẹn tó bá lè pe àdúrà wọn mọ̀ wọn gbà yìí tán mú jókòó tán tán bèrè tó wà ní ìbẹ̀rẹ̀ àgbẹ̀ àní nídi ìgbàgbọ́ ìgbàgbọ́ kò mọ̀ yí pé tó bá pẹ́rù màmá ẹ̀gbọ́n bàbá Mohbad yẹn wọ́n gbéra nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ kí wọ́n lọ sí nàìjíríà káwọn náà máa lo social network pé àwọn fẹ́ dá sí ó possible kí àdúrà sọ̀rọ̀ fún wọn ẹni tó bá close mọ́ bàbá wọn. ẹrú ẹrú ìmúlẹ̀ tọ́nọ́mù yẹn gan àwọn ọlọ́mọ gbé kúrò láyà wọn. yes yes. àbí kó náwọn spiritual nǹkan táwọn náà máa ṣe wípé irọ́ ni ó bá náwọn nǹkan tó ṣe nǹkan báyìí àwọn náà gbé gbọ̀nà bòmíì jáde wọn ò múlẹ̀ nígbà tó lè gbé wọ́n ń tẹ̀lé ọmọ ẹgbẹ́ tó bá kó máa pa àtẹ́lẹ̀. ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ má ní wọn ò múlẹ̀ ṣe tó bá rí àwọn. acupuncture nígbà tá a bẹ̀rẹ̀ kéèsì wọ́n múlẹ̀. wọ́n múlẹ̀. are you getting my point wọ́n múlẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ kéèsì yìí ó wà nínú sítórì ẹ̀ pé wọ́n múlẹ̀ pé eh, Cynthia búra fún wọn ẹ ẹ mọ̀ pé ìbúra ọmọ àìrètè méjì ní ló máa ń dalẹ̀ àwọn máa ń dalẹ̀ bọ̀ àdéhùn pé it's part of ìmúlẹ̀. sista bukki jẹsẹ ti ẹ ọ ní pé nígbà tó sin Mohbad tí àdúrà wá síbẹ̀ wọ́n ní bó ṣe rí Wùnmí tó dé. ẹ jọba àṣìá kẹ follow page can you follow the host follow the host follow the host. bí blessing ṣe wà yẹn àdúrà ti máa sọ̀rọ̀ fún blessing tí blessing ò fẹ́ sọ fún anybody blessing kan mọ kó tó bá Mohbad that's why they go to the people wọ́n fi ṣàtúnṣe kọ́ máa lè súnmọ́ bàbá yẹn kọ́ máa lè súnmọ́ bàbá yẹn ẹrú bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ sí tó bá bẹ́ẹ̀ fún bàbá bá dé wá lórí ìjọ bá jẹ́ pé wá ń gbà yẹn tó dé sí nàìjíríà pé ọmọ yẹn yẹn ọmọ bọ́dà ẹ máa bọ̀ fẹ́ bá mo fẹ́ rí ẹgbẹ́ àgbà tó bí fẹ́sìs tó fẹ́ rí ṣé ó máa during that time kó lọ bẹ́ sáàrin wọn. ni pé àdúrà ìyá Mohbad òun ló máa canvas gbogbo wọn kúrò lọ́dọ̀ Wùnmí pé Wùnmí jókòó síbẹ̀ yẹn. Ah. gbogbo tó ń ṣe nǹkan tó wọ nǹkan tó wà nílẹ̀ sí pé owó tó wà nílẹ̀ owó bùbá tó wà nílẹ̀ jà ní ìlú ó ti pọ̀ pọ̀ ní jabrata then they cannot afford to lose the money that is why they are doing all what possible to make sure that wọn ò ní yí the light of the day and if anything ó máa mú àdúrà bíi àbí blessing wàá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọ́n rẹ̀ ní láti cancel wọn I tell you this wọ́n rẹ̀ ní láti cancel wọn wọ́n dàpọ̀ jẹ́ náà to say the truth they are telling you reality. ọ̀sán wa dọ́run gbogbo ẹbí ìdílé ọba ní báyìí. ẹ ọ̀dọ̀ akúbọ́sọ̀ ọ̀jọ́ jẹ́ ń dẹ́ni lóhùn ẹni ìwà ń bíbá ṣáájú ẹ̀ um, justice just uh, justice just Vicky just Vicky. Yeah, yeah, I'm listening. All right. nǹkan tẹ́mi kàn fẹ́ sọ nípa press release yẹn wọ́n ní ẹni tó bá ní anything kó wá. Karimo ló ń direct ẹ̀ sí. Yeah, you can reach out to the legacy. team. Karimo ló ní sọ́ọ̀bù yẹn. Wọ́n lè release wọ́n lè report for police because there are some information lóòótọ́. Irú ìjà bó tẹ̀ ṣe ti là á mọ́lẹ̀ pé wọ́n jà yẹn. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Pé wọ́n jà lálẹ́ pé serious gan brutal fighting ni. So àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn important kìíní náà dàpọ̀ àwọn náà ti sọ rí pé ìjà. Bọ̀bọ̀ òṣètò sọ important nǹkan ní tẹ́ pé yes ó yẹ kí wọ́n mọ̀ dẹ́ kí ọlọ́pàá mọ̀ sórúkọ bẹ́ẹ̀ yẹn ní tó bá ní anybody tó bá ní kiri and by saying uh, alọ́ba ò tìfẹ́ ní any relationship or familiarity nsìn for now pé the most important thing is the justice so àwọn náà mọ you they are professionals wọ́n mọ reason tó fi sórúkọ bẹ́ẹ̀ yẹn náà so and uh, all these people àdúrà èmi mọ̀ pé kò sí bó ṣe rí kò ní ìtẹ̀mọ́ bó ṣe fẹ́ hide bí wọ́n bá lọ lógún ọdún náà ni òtítọ́ máa bà kó wu àdúrà kó máa àìdù torí kò ṣebí ta ló ní kó má lọ sọ́dọ̀ bàbá ìlú bẹ́ẹ̀ ṣe ń jáde náà kò lè lọ òkè elétò àbí ibo ibo náà ibẹ̀ ibi tó ń gbé yẹn tiẹ̀ ní òun fẹ́ lọ kí wọn ìwọ tí ìkan ìwọ tí ìkan ṣẹlẹ̀ gan tó pè é dádì ẹ̀ mo rántí pé uncle Muyiwa said something like that Mr. Muyiwa pé ìgbà yẹn wọ́n pè wọ́n tó tiẹ̀ ní pé ṣé wọ́n bè lọ́wọ́ àdúrà pé truly ṣé ó mọ nǹkan tó ṣẹlẹ̀ pé kó fi báìbù búra bọ̀ màmá Mohbad òjò ń ṣe ńgbà yẹn mo rántí á ní àdúrà ń sún command disturb ẹ̀ tó ń pè wọ́n léraléra ńgbà yẹn pé kó jẹ́ kádúrà àtẹ̀ bá wọn sọ̀rọ̀ ìyá Mohbad ló block ibẹ̀ yẹn ńgbà yẹn kò jẹ́ kó rí bá wọn sọ̀rọ̀ àṣìṣe àdúrà gan ò tẹ̀ wá kí ẹ̀ láti lọ dán jáde ẹ̀ pẹ̀ mímọ̀ pé with time everything will unfold kò sí bó ṣe lè rí ẹ̀ ní pọ̀ gbẹ̀gán ti ń dàrú ló ti ń jáde. God Just 11th I have a question for you. And my question is this. Uh, according to the press release that we just heard now when they, uh, they read it, <coughs> right. anybody that has a, a, tangible information that led to the buy of Mobad can uh, contact the police. If you have happen to be the person that have an evidence, can you contact the police? Seeing what the police have been doing so far. Can police be trusted that uh-huh. you will go and contact them? Okay, I'll huh I will contact you. If I contact your méjì, màá contact Baba's lawyer. Màá dẹ̀ contact only contact Baba's lawyer, My contact police. Àwọn méjèèjì ló máa ní nǹkan tí mo fẹ́ fún So tí police bá mú lọ́wọ́, táwọn fẹ́ àìdẹ̀, mo ti don't ẹni tó lẹ́jọ́ náà. Tó o bá gbèsè tàṣí police are no rí ni, èmi ò ní fún police ah common sense ni whatever you have give baba's lawyer give the police àwọn méjì lè máa fún un àwọn náà máa rí kan láti grab tó tí bàbá lọ́la bá ń present ẹ̀ yẹ kí police wàá sọ pé kò rí bẹ́ẹ̀ pé wọ́n rí ẹ máa fún àwọn méjèèjì ṣe pé police kan máa fún un. tó bá jẹ ní ìwà wà tí evidence tó jẹ ní ìwà wà láti fi sáà ẹgbà bẹ́ẹ̀ tí evidence tó bá tẹ́lẹ̀ kó bá lè yọ pé this is this is the video àwọn díẹ̀ and I know tí àdúrà bá jáde nínú pé yes ètò ìgbà tó bá. ẹni ẹgbẹ́ mo ṣe wà US mo wà ẹ ó dànjà àkùpọ̀ṣọ US mo wà àwọn èèyàn tó bá ní wọ́n wá èèyàn bí tí wọ́n bá gbé drawing ojú ẹni yẹn síta àwọn tó kàn rí ẹni yẹn lásán wọ́n máa mọ̀ pé àwọn tọ̀dọ̀ wa corruption kàtẹ́ pé ọ̀rọ̀ corruption àwọn èèyàn lásán kò bá pe police wọ́n rí lágbájá báyìí sososo wọ́n á fún wọn ní information tó bá dẹ̀ yẹ pé ẹ mọ ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí ẹ máa fún wọn ní information tí wọ́n ń bẹ̀bẹ̀ bí onídàá ti máa bẹ̀yẹn pé ah please ẹlẹ́ta ṣe máa máa kan ẹ̀jẹ̀ wá sọ̀rọ̀ ẹni mi tó bá kàn mọ ọ̀rọ̀ yẹn ó máa pe àwọn kinní à ah, ẹ wá nǹkan báyìí báyìí o tí mo mọ̀ tí mo gbọ́ tí mo rí ní àkókò báyìí báyìí báyìí báyìí wọ́n dẹ̀ protect ẹni so wọn ti ẹ̀ ń bẹ̀yẹn láti wá sọ pé kẹ́ ẹ sọ̀rọ̀ wọn ò ní bẹ̀yìn náà bọ̀ torí bọ́dọ̀ wa náà ṣe rí mi bọ̀ as it téèyàn bá ní ìkàn ẹ rí ṣàṣẹ ẹni tó ní ẹjọ́ yẹn ṣe bẹ́ẹ̀ nìyẹn gbé lọ́ọ̀yà sílẹ̀ tó fẹ́ fún wọn tẹ́ bá tẹ̀ tún máa ríṣà tó police bẹ̀rẹ̀ fún kò ní jẹ́ police nìkan tó yẹ kí wọ́n mú wọn ẹni tó lẹ́jọ́ náà ti ní evidence lọ́wọ́. kò ṣe ṣe nǹkan kan tí àwọn mọ̀ ni pé ó máa dé stage kan tí police ò lè fọwọ́ bò ó mọ́ tí bàbá tán bá fún bàbá náà evidence yẹn náà tí wọ́n bá gbé jáde kò sí bí police ṣe lè fọwọ́ bò kíní ìmọ̀ ó máa dé point kan bá wọn máa surrender tí ò bó ṣe rí àwọn àwọn legal team ti sọ reach out to them give them wá sọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀fẹ́ lọ corona legal team gbúdọ̀ gbọ́ lẹ́nu ẹ̀ because ẹ̀mọ̀ kan ló bá lọ sọ́mọ̀ ẹ̀ tó bá níbẹ̀ tó bá sọ jagos nǹkan they have to prepare the post okay nǹkan báyìí ló ní ohun evidence fẹ́ fún wa they dey prepare the question down some attack kú tó bá níbẹ̀. Just Vicky, I agree yes. with your answer saying I should contact the legal team. But I disagree with the one saying I should contact the police, seeing the way they've been going about this uh, case. Because if I definitely contact the police on this matter, I am not 100% safe where I think not, I should be safe. Uh, they are not even but, going to do yeah, yeah. But, so much yeah, but uh, contact. Mo àgbẹ̀ pẹ̀lú yín náà torí bí kọ́ńtù wa náà ṣe rí ni àti pé torí bí kéèsì ṣe rí ṣe bí a rí àwọn cases náà ti ṣe lẹ́yìn Mohbad is there is something spectacular something is in, with this case ló ṣe rí bẹ́ẹ̀ mo sọ pé ok lady tán ló pa ọkọ ẹ̀ lẹ́yìn tí eh, Mohbad ṣe bọ́n ti mú tán ló jọ ọkọ ẹ̀ mọ́ kínní ṣe bá ti mú mo dẹ̀ mo mọ̀ pé wọ́n máa láwọn witnesses náà but there is something in this case ni tó fi jẹ́ kó rí báyìí tí Mohbad yìí cases wọ́n ti solve cases lẹ́yìn tí Mohbad náà mo dẹ̀ mú ṣọ́ọ̀pù wọn máa láwọn witness tí ò dẹ̀ sí kan tó ṣe wọ́n so nǹkan kan ló wà nínú tẹ́lẹ̀ yìí mo pé at the end of the day gbogbo nǹkan tó bá ṣàṣẹlẹ̀ bẹ́ẹ̀ a máa gbọ́ so tẹ́yìn bá believe pé ẹ fẹ́ fọlọ́pàá ok ẹ fún ẹni tó lẹ́jọ́ ẹ fún wọn pùtẹ ṣé ní ẹ kàn nídà tí màá sọ ṣé ẹni tá a bá ní evidence àti a bá ń sọ mm-hmm. they can counter anything tí ẹni tí ẹ ń accuse tó bá ní good lawyer wọn á dábàrú ẹ bí ok bí uh, tọ́jú mi fẹ́ máa sọ̀rọ̀ mi fẹ́ máa dárúkọ kiri eh, mọ́ but ok kíkà pé bí sísá wù mí ṣe sọ lójú tó ṣe release àwọn náà pé wọ́n ń jà ọdún ọmọ gbẹ́pọ̀ wọ́n ti fix release yẹn already wọ́n ti fix ẹ̀ but pé wọ́n ń jà eh, wọ́n ṣe kinní yẹn ṣe rí i pé tí Wùmí bá ní good lawyer ó máa sọ pé torí pé ìjà tó wà nínú family ẹ mọ̀ ó máa máa kata pé torí ẹ̀tanú. E because ṣé wọn ti gbéjà yẹn wá síta pé there is wàhálà in their family ó ti jẹ́ kó wọ́n ń ta so wọ́n máa rò pé bitterness yẹn lòun fi ń ṣe nǹkan tó ń ṣe wọ́n mọ̀ sọ pé kò mo bá advice ẹ̀ kó má dà pọ̀ tó a fẹ́ sì ṣe justice bí akọ́kọ́ ṣe justice nǹkan tẹ̀ ṣe fún family kìíní yẹn sílẹ̀ because a máa fi táàkù ẹ̀ pé à ah, o oh, ẹ̀ torí pé wọ́n jọ jà ní torí tí Wùmí bá ní good lawyer wọ́n máa máa trash ẹ̀. all right ẹ ṣe all right ẹ ṣe gan. so ẹ mọ um, the crown. ẹ káàsán olórí ẹbí ẹ kúṣẹ́ o ẹ káàsán mo kí gbogbo ilé o. ẹ jọ ẹ follow page follow the host follow the host form. a dúpẹ́ ibi tọ́lọ́run mú wa dé a dẹ̀ ń dúpẹ́ in advance ibi tó mú wa lọ a dẹ̀ mú wa débẹ̀ lágbára ọlọ́run mo fẹ́ pick àwọn one or two points ó dẹ̀ máa wá ń dùn mí tó bá jẹ́ àwọn ará abroad la máa ń sọ something otherwise reason tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé ẹ jẹ́ ká wo kéèsì yìí from onset from the beginning ẹ̀yin ò mọ̀ pé social media ló play more impact lórí kínní lórí kéèsì Mohbad. absolutely. táwọn ọlọ́pàá tó sọ fún wa nígbà yẹn tí wọ́n mú nurse tí wọ́n mú crime boy even their testimony tó ń twist ẹ̀ even gbogbo evidence tó ń sọ wípé ẹ ṣe ti gbàgbé pé ńgbà yẹn gan wọ́n sọ pé ká má post anything àwọn nǹkan tó ń post yẹn kò stand ẹjọ́ kí ló fi ṣe but tí bá tún ní kẹ́ ẹ rò ó ṣé ń gbà tí autopsy jáde tí àwọn èèyàn protest ní UK tó protest lamẹ́ríkà ṣé àárí huge turnaround ni tí Karimo bá bọ́ síta tó bá ń sọ̀rọ̀ yes gbogbo wa sọ pé kó contact legal representative kó contact ọlọ́pàá ká tiẹ̀ gbé ọlọ́pàá ká gbọ́rọ̀ àwọn yẹn aside ẹ̀yin ò mọ̀ wípé gbogbo mo mọ̀ wípé gbogbo most of our táwọn bí we are more professionals and we have two ways of working àwọn ẹlòmíì they have empathy àwọn ẹlòmíì ò ní empathy rárá and nǹkan tí mo ṣe lo language yẹn má bínú o ní ibi iṣẹ́ òòjọ́ wa gan ẹlòmíì máa lọ síbẹ̀ with passion with this is what I love doing á dẹ̀ achieve nǹkan tó bá lọ ẹlòmíì bọ́lọ́hún ṣe gbé kó ṣe tiẹ̀ gìràgìrà ó dẹ̀ ń work nǹkan tó jẹ́ kí n lọ sí line yẹn ni wípé all these people are all families tí family bá jókòó tán ríra wọn tó ń sọ̀rọ̀ there will be another Yorùbá ní ọ̀rọ̀ ló máa mọ́rọ̀ wa but nǹkan tí gbogbo wa wà after ni wípé kán sọ̀rọ̀ kán sọ̀rọ̀ kán sọ̀rọ̀ kán sọ̀rọ̀ àti ẹ̀ àti ẹ̀ sympathize pẹ̀lú wọn these people are grieving èèyàn kan sọ before ẹ wo ìgbà tí màmá Mohbad tó kọ́kọ́ bọ́ síta everybody were saying sọmọ yóò níyà ni ìyá ẹ̀ ti kú it was bóyá bíi four three day four three four days or five days tí Mohbad kú nìyẹn ẹ̀ṣẹ̀ bọ́ta ẹjọ́ at that time tán bá ní like uncle àti sọ tí gbogbo àwọn èèyàn tó important ní family tán bá dìde tán bá sọ tán bá dì tán bá support wọn this family will never be divided wọ́n ti pín apá lọ́tọ̀ wọ́n pín bàbá lọ́tọ̀ wọ́n pín ìyá lọ́tọ̀ ìyẹn gan ti ń ó ti implement torture into these people's life and we are now thinking bringing them for the first time second time third time we make them open up kí ló pa Mohbad ẹ jẹ́ ká fi rora wà náà bọ́lọ́pàá bá tiẹ̀ mú yàn gan tó bá fẹ́ interrogate they will make you feel relaxed make you feel more comfortable so that wàá sọ tẹnu ẹ jáde but we all come on social media we are bashing afẹ́kọ́ sọ̀rọ̀ afẹ́kọ́ mọ̀ kú anybody máa mọ̀ pẹ̀lú sùúrù kábẹ̀ tún máa wò wípé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ níbi ìgbà tó ń ṣiṣẹ́ people working with mental health nursing or whatever we know anybody tó bá go through nǹkan tí ọmọ àdúrà yẹn go through mentally òun everybody ṣe ń sọ countenance ẹ̀ behaviour tó bá ti rí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ because that boy as young as he is àbí old bá ṣe ń sọ the crown the crown ẹ mọ̀ wípé despite pé Mohbad kú lójú Mohbad lójú àdúrà gan is a trauma wípé ó rí ẹ̀gbọ́n ẹ̀ wípé ẹ̀mí bọ́ lára ẹ̀gbọ́n ẹ̀ is another trauma. a bá parí justice yìí most of them tó witness gbogbo kínní is a secret that they will never come out of it ever in their life. ẹjọ́ gbogbo wa wọ́n la pass through one or two things been growing up childhood ta ever gbàgbé ẹ̀rí so ta bá ń kọ́ ọmọ ẹjọ́ abiyamọ náà ni gbogbo wa yes but ta bá ní ká tún wò ẹ wọ́n máa ń sọ juju ò play ní when it comes to legal team kìíní kan but we all come from Nigeria tá mọ̀ wípé àwọn èèyàn ń lo juju wọ́n ń yọwọ́ padà ká wá wo mama Mohbad yẹn anybody see mama Mohbad physically we know that this woman one way or the other she might not be diagnosed but she might have some of mental disability. Even the way she speaks, you can hear sounding from her voice and all that. Ẹ and tí mo tún wá fẹ́ sọ press release tó ń ṣe it's not a press release because it's not an any update. It's just to emphasize wípé bàbá ò any relationship, relationship pẹ̀lú family kankan. But ẹ jẹ́ justice for Mohbad a máa gbọ́ a máa délẹ̀ ìlérí ẹ ṣé mo uncle àti ẹkọ kínní ìsílẹ̀ àwọn èèyàn kan máa wà kan máa ta bàbá nù tí bàbá bá padà lọ bá any family. of course ah, ó ṣọ lórí. because òun la ti ń pètò crown ẹjọ́ jẹ́ kí n ẹjẹ́ ẹsẹ̀ rí jẹ́ kí n jajẹ́ tì mẹ́ ṣẹ́rìtù mi kì í ṣe pé ó ní kán táwọn nù o i think the legal team wọ́n try láti ṣe bẹ́ẹ̀ bàbá bùbá dórí the trial now not forever pé kó má di pé. ẹ má jẹ́ gbàgbé line of nǹkan tí mo fẹ́ ẹ̀ okay okay when you finish. Everybody see things in, in different perspective. I agree with everybody opinion. But ẹ jẹ́ ká jókòó ká wò ó. Hmm, hmm ẹ jẹ́ ká jókòó ká wò ó these people are one way or other they are families adẹ̀ bashing wọn adẹ̀ scatter wọn Nobody kan come back that does not mean they should engage in family relationship or whatsoever but ẹ wá jẹ́ ká wò ṣé tí justice bá lọ nọ́mbà tí ẹ wá padà gbọ́ pé yìí ló pa ọkọ o àbí kinní kan ló pa ọkọ maybe we can leave it for the other family to decide family yóò ṣe family ta lè bá ṣe mọ but ṣé àwa from now la máa decide fún ọ. ẹ jẹ́ ká wò ó náà àwa náà bímọ a dẹ̀ pàdé àwọn èèyàn in our life that dey touch our lives at the end of the day yorùbá ní ẹ má jẹ́ ká ṣoore ká jókòó tì yes àwọn èèyàn ń gbàdúrà àwọn èèyàn ń ṣe everything ìjà ń ṣẹlẹ̀ on the other camp everybody ń ṣe and justice for Mohbad team we all had to calm down everything we've moved on but at the end of the day tí justice bá lọ we will all be in our corner house ademawo impact that play the roles tí every individual play in this matter ẹ jọ̀ọ́ ká ṣe sùúrù. If the family wants to come back, our Koloma decide to it. If they don't want to come back, it shouldn't be our topic. Àmọ́ yìí pé family A ti buruku, family B ti buruku, and we are not saying that eh, we just want to hear, we just want to hear. A máa hear yẹn with love, with passion at the end of the day a ní padà dọ̀tá ara wa tó má dẹ̀ máa wá padà dọ̀tá ẹ jẹ́ káwọn náà wá pìkì ọ̀tá yẹn fúnra wọn not us. Eh, àwọn mùsùlùmí ló máa níṣe ló yẹ ká máa so yìgì ká má tú yìgì yes yìgì eléyìí ti túbọ̀ tẹ́ má jẹ́ ká contribute because gbogbo nǹkan tá à ń sọ every time ọmọ àdúrà yẹn ṣe jọ ṣe sọ fún mi nǹkan tọmọ yẹn ń pass through kò rí motherly love kò rí fatherly love and we come we want to hear from you ẹ jọ báwo la ṣe fẹ́ gbọ́ from him exactly kí ló ṣẹlẹ̀ bàbá lè má fún àwọn mọ́ra o but tó bá jẹ́ pé ńgbà tí kinní yìí the family have already broken from onset adẹ̀tún wá fẹ́ mẹ́kì gbogbo ẹ̀ náà kó tún go far ẹ jọ and sister bj sọ lánàá ẹ jọ ẹ jẹ́ ká ro wọ́n ní màmá Mohbad go through a lot and she has been so supportive but at the end of the day eh, tí kò bá sí love àbí tí kò bá sí eh, ẹ lè fún yàn lóúnjẹ bọ̀ tí ò bá sí fẹ́ ń bẹ̀ nǹkan the fact that wípé we all live no pé she live an isolated life ìyẹn gan pẹ̀lú nǹkan tó yẹ ká stretch hands tó bá tiẹ̀ wá jẹ́ pé kọ́ má bàbá bá sọ̀rọ̀ but at the same time she knows that èèyàn kan ṣì wà ń bẹ̀ at the other corner kò sẹ́ni tó ní kán fẹ́ra wọn but we should all seek and look into their mental well-being their mental state ló paramount now ọ̀rọ̀ tá a fẹ́ gbọ́ yẹn a máa padà gbọ́ tó máa sú wa anádẹ̀mọ́ páwọn míín rí láìpẹ́ torí pé àti bàbá ti ṣe private autopsy ẹ̀ tí result bá máa jáde ẹjọ́ tó bá jẹ́ nǹkan tí Kàrímọ́ fẹ́ sọ ó máa padà yàtọ̀ sí nǹkan tí autopsy bá gbé jáde nǹkan. yes gbogbo wa dúró sórí ẹ̀ rely on it bọ̀ tó bá jẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tó ń mọ yẹn fẹ́ sọ tó fẹ́ jíǹgà wa táwa gan tiẹ̀ lè kọ́gbọ́n bẹ̀ bọ́tà àjẹkó sọ. All right. a ní kó lọ máa bá lit good thing ẹ ṣé o all right ẹ ṣe gan. ẹjọ bọ́lá tí I jẹ́ sáré powerpoint kan sí. ẹ jẹ́ kẹ́lòmí um, náà sọ̀rọ̀ ẹ jẹ́ kẹ́lòmí sọ̀rọ̀. just one minute crown uh, i don't know the remaining one. I jọ ṣe because nǹkan tẹ́mi put ni nobody divided the family they were divided before ṣe before justice wọn wà together now ṣe bí Mohbad wá ṣe ń try to put wọn together kì í ṣe pé ọ̀kọ̀ọ̀kan ló divide wọn àwọn ò gbọ́ra wọn yé tẹ́lẹ̀ ṣe nítorí nǹkan tó ṣẹlẹ̀ kù la fi mọ̀ pé kí ni wọn wọn ò gbọ́ra wọn yé gan they are not together everything náà everybody ń ṣe tiẹ̀ ni Mohbad ṣẹ̀fẹ̀ mú wọn padà ni kò sẹ́ni tó divide wọn àwọn ti fún àwọn ti divide tipẹ́tipẹ́ but nǹkan tẹ́mi sọ ni pé legal team they are professionals bàbá ṣe bí nǹkan tá a mọ̀ la mọ̀ ṣáwa mọ̀ tí bàbá mọ̀ tí ò sọ ni tán fi wò pókè o ẹ jẹ́ kí n rí kíní ìtàn lẹ́yìn ilé then everything wọn sọ pé kọ́ kẹ́bọ̀dì fọ́nká náà àti mọ̀ pé ti márì bàbá márì àwọn náà ti márì bọ̀ wọ́n sì jọ lọ́mọ ọmọ méjì sì wà láàrin wọn bọ́ ṣe mọ̀ pé àwa ò ṣe professional ẹni sùúrù we are not legal team we are not lawyers i'm a microbiologist èmi ò ṣe lọ́ọ̀yà bọ̀ lọ́ọ̀yà wọ́n mọ nǹkan tó ń ṣe tó fi ṣùkúrú ìṣèlú bẹ́yẹn pé for now ó ní wọ́n ní the most important thing for now tí bàbá ń wá is justice mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ rancor within the family gbogbo nǹkan tí Mohbad ti sọ àwọn ọ̀rọ̀ there are some sensitive words so wọ́n try láti guide against gbogbo yẹn náà tí everything bá ti wá settle the family will come back together wọn ṣe ní come back ìbùsọ̀ wọn fẹ́ yapa for life ni kò possible ọmọ wà láàrin wọn. mo fẹ́ tún àwọn àgbà ọ̀sọ̀. ẹ sọ pé the family wọ́n ti wà divided tẹ́lẹ̀. hundred percent ma mo fẹ́ bring which we bàbá gan fẹnu ara wọn sọ àwọn ò ṣe dúró sórí point yẹn. but ma ma mi we challenge we can challenge negative and bad decision ṣe but what i'm trying to say is nǹkan táwọn legal team sọ kàn confam wípé bàbá ò fẹ́ bàbá máa ní ẹjọ́ ẹ ká bira wa léèrè tí bàbá bá jẹ́ ọ̀tẹ̀ dọ́là àbí ó jẹ́ àlíngò Dangote ẹjọ́ ṣáà wà lámàmà sọ pé baba God We have his own private life láti bá ẹni tó wù wọ́n sọ̀rọ̀ my sister awakola decide the legal team how are we the legal team ẹ ti mi sẹ́mà. Ah. you are saying legal team nǹkan tí mo sọ lọ lọ́yà bàbá wọn mọ̀ kọ́kọ́ nínú kéèsì èyí táwọn awakola ṣe kéèsì whatever whoever they call legal team they are lawyers. Dèyà Barrister Dèyà Barrister bàbá sọ ní àwọn ọ̀rọ̀ kan wà lórí àwọn legal team táwọn ọ̀gbọ́n. Did you think the legal team did you think the legal team will come out? Ẹ ó dọ̀nà ẹ calm down kí ló ṣẹlẹ̀ báyìí? Ẹ calm down now. Ẹ jọ̀ọ́ ẹ ó dọ̀nà everybody should mute ẹ jọ̀ọ́ ẹ mute ẹ jọ̀ọ́ ẹ ó dọ̀nà ẹ ó dọ̀nà ẹ ó dọ̀nà ẹ Hello. Hello ẹlò ẹ kàárọ̀. ẹ kàárọ̀ ẹ ó dọ̀rọ̀ ẹ jọ. kí ni. ẹ̀yin kan ẹ sọ̀rọ̀ lọ ẹ sọ̀rọ̀ lọ ẹ ti. Ah, ṣé ọ̀rọ̀ tí àwọn obìnrin méjèèjì tó ń pa abẹ ní gbàgbà ọtí yẹ kó lè nà. legal tí legal bá sọ wípé nǹkan báyìí àwọn ló wà níbẹ̀ àwọn náà nǹkan tó ń ṣe ẹ má máa jẹ́ ká kọ̀ máa lo sentiment fún case this case is a murder case we don't need to use increment we a lè wà lórí social media ká máa dájọ́ ẹjọ́ tó wà báyìí àwọn nọ́mọ rísì kí ibùkọ́ kó jẹ́ ọ̀sẹ̀dọ́lá bó ṣe sọ lẹ́ẹ̀kọ́ yẹn lẹ́gàtì máa pàṣẹ fún ọ̀sẹ̀dọ́lá pé don't go to this area if you want to win this case nǹkan báyìí ni kò ṣe if you want to win this case kó jẹ́ Dangote lẹ́gàtì máa pàṣẹ fún ẹ bá wàá máa dájọ́ lórí social media ìgbọ́n social media náà fi ń dájọ́ court àwọn lẹ́gàtì ti mọ̀ nǹkan táwọn fẹ́ ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí torí kéèsì yìí a ní fẹ́ kó lọ ní problem simple thing ẹ sílẹ̀ bẹ́ẹ̀ máa máa dájọ́ lórí social media. all right ẹ ṣe jà ẹ ṣe sà ẹ ó ti yé yín sìn ọ̀rọ̀ tí ò tó fà láyé fà very simple words. ẹ ṣe gan láti máa fi ṣe kí mo máa gbọ́ kó sí ẹ ṣe gan ni. ẹ jẹ́ wo ẹni tó wà nínú. Aboy. Aboy. Aboy. boy! Aboy. boy! Hey, Joe. Are you there, boy? Oh, yeah, give your submission. Give your submission. All, all right, sir. Uh, Sherry, uh, tí kí legal team, kó tó lè wọ́n release a press uh, a statement they will not dare do that without contacting baba àwọn àti baba gbọ́dọ̀ ti jọ ṣe meeting kan ti jọ decide wípé okay this is what we want to release this is what we want to release before they will come out and hearing this thing for the first time mo rò wípé ibi ẹ mọ̀ wípé baba mobile this statement kan wípé even kó jẹ́ pé màmá àwọn ló anything in shape we ikú ọmọ yìí àwọn fair justice now ẹ wo ibi tí everything ń lọ nísìnyí. Can you mute? Hello. Hello. Isalati. Ẹ jọ ẹ mi. A ti pè é tẹ́lẹ̀. Àmì ah, ìwọ́n ṣe ń ṣe mo ṣe sọ́rí Ó yá mò gbọ́ ẹja rẹ̀. Ẹ wo ibi tí ẹ wo ibi tí everything ń lọ nísìnyí. Ẹ gẹ̀t ní ìsìn àti ń gbọ́ pé ara ìyá Mohbad ò yá a ti ń gbọ́ wípé àdúrà need the love a ti ń gbọ́ wípé kinní kan kinní kan could also be a trick nítorí pé everybody ti ń rí wípé hey ẹjọ́ ìbò ṣe ń lọ bọ́n ṣe ń fà á yìí eh, ó mà máa ṣí mọ́ anybody lábẹ́ could be a trick láti fi get back now Karimo has come out àti gbà padà now e, everybody náà ti fẹ́ lọ́ọ́ máa ṣe títí ẹ̀ wípé àdúrà ah, need love eh, ìyá Mohbad ara wọn ò yá kinní kan kinní kan before you know it everybody àwa sápamọ́ sí under umbrella justice for Mohbad so since tí wọ́n ti sọ wípé let it be for now let it be gbogbo ọ̀rọ̀ tá à ń sọ lórí social media ń bí according to what the caller said a analyze ni àwa kọ́ la máa lọ rojọ́ àwa kọ́ la fẹ́ lọ defend bàbá níwájú adájọ́ àwa kọ́ the only thing tẹ́mi kàn ń gbàdúrà sí ni wípé kíkí ní ọ̀rọ̀ ẹjọ́ lẹ́ni ẹjọ́ lọ́la ní corona inquest yìí mm-hmm. kó kúrò ń bẹ̀ kó lọ sí the main criminal court kí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ instead of wasting time tá a ti ń lo èyí ẹ̀ lọ kẹrẹkẹrẹ kẹrẹkẹrẹ bá fi lo two years lórí ọ̀rọ̀ yìí kò sẹ́ni máa mọ̀ so this is not a time to sympathize wípé bóyá rẹ̀ èèyàn kan ò yá ẹ̀ńtàrẹ̀ ò bá yá kó lọ sí hospital kó lọ gba treatment tó bá yẹ kó owó lẹ́ni yẹn nídìí tí bàbá bá decide láti send owó sẹ́ni yẹn so be it so Emi ò rí this time the, where where was the family before before Koto tó di pé wọ́n pa bọ̀ e, èèyàn wà nínú ilé ńgbà tó ń pa ẹ̀gbọ́n ẹ̀ the person could not come out and talk ní ìsinyìí tàti fàjọ́ tàti fa ọ̀rọ̀ wípé à ń wádìí à ń wádìí going to a year láti ṣe máa mọ̀ wípé ẹni ẹni the help tí love bá wà láàrin wọn tó jẹ́ wípé real love wà láàrin wọn tipẹ́tipẹ́ kò ní gbà lọ́jọ́ kejì kó tó sọ wípé mo mọ nǹkan tó ṣe bọ̀dá mi báyìí báyìí báyìí báyìí lọ́rọ̀ ṣe jẹ́ bọ́sílẹ̀ tí ò ti lè sọ òun náà compromise ó tẹ̀lé wọn nìyẹn ó tẹ̀lé wọn so nígbà tá a ti wá ń wádìí nǹkan tá a ti ń wádìí lọ bóyá wọn nípa ti ń túṣu désàlẹ̀ kòkò wọ́n á wò pé bóyá kò jáde kò tètè bọ́ sí ṣáìdà ọ̀dọ̀ àwọn tó fẹ́ rí iṣu it is not done that way to me it is not done that way ẹni tó bá ní nǹkan ẹni bá ní nǹkan ẹni sọ̀rọ̀ sà ẹni bá ní nǹkan tó máa ran kéèsì yìí lọ́wọ́ like they have said èmi o mi ò support pé kẹ́niyẹn lọ bá ọlọ́pàá o like I have said but ẹni bá ní nǹkan tó máa ran kéèsì yìí lọ́wọ́ should contact back the name is very very open uh, the, the the name of the legal team she too and the other person they should contact them rather than looking for a family meeting ní ìsìn tí ẹ ti tẹ́ni ò ti pè fún family meeting initially láti tètè sọ fún mi pé mo mọ nǹkan tó ṣẹ̀gbọ́n mi ẹ̀yin dádì mi ẹ̀yin bọ̀dá mi nǹkan báyìí báyìí báyìí báyìí ló ṣẹ̀gbọ́n mi tẹ́ni ẹ ti gbowó tẹ́ni ẹ ti ń kọrin kiri tẹ́ni ẹ ti ń jàmàlà kiri ó ṣe wá jẹ́ sìn. So the person should keep on singing the person should keep on eating amala till everything is salt. So that is my own opinion on nǹkan tá drag látẹ̀ nǹkan I don't think this is a good time For any family sit out any family hang out kankan thank you. good afternoon ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ ẹjọ́ ẹ jẹ́ kí sáré sọ̀rọ̀ màkàná yẹ yọ ọ̀rọ̀ kí tó gbàgbé ẹjọ́ ẹjọ́ uh, ṣé mo kàn tẹ́mi kàn fẹ́ rí sọ́ọ́ bíbẹ̀ sá nǹkan tẹ́mi kàn fẹ́ sáré sọ́ọ́ bíbẹ̀ ni pé bàbá bàbá kan wà fẹ́ wọ́n wà wọ́n wà mí ìmọ̀ bí ṣe lè kú tiẹ̀ wọ́n kàn fẹ́ máa wà careful torí ọ̀rọ̀ tí eh, màámi Abọ́sẹ̀dé tán ti sọ ẹ ti understand wọ́n kàn fẹ́ wà kíẹ́fù fúnra wọn ni torí ọ̀rẹ́dì ṣe mọ̀ pé ńgbà kan tá sọ fún bàbá pé kán lọ sùn Abọ́sẹ̀dé wọ́n ní irọ́ pé ọ̀rọ̀ fámìlì pé ọ̀rọ̀ tiẹ̀ pé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni not until tí bàbá ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé tí bàbá wa gbọ́ngbà tí Abọ́sẹ̀dé sọ wípé ẹ òun ní ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá tó lè lọ pé òun mọ̀kan tó lè ṣe tó fi lè mú bàbá jòsí wá ẹ ti understand okay wọ́n sọ yẹn within two two weeks wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ní pé kọ́kàn jọ̀hún papọ̀ kọ́kàn come together ṣé mọ̀ pé irú bàbá yẹn bẹ́ẹ̀ náà àwọn náà fẹ́ wà careful fúnra wọn ṣé mọ̀ àwọn náà wọ́n á fẹ́ wà very careful fúnra wọn pé ẹni ẹni tó ti lọ sọ ní corona inquest pé òun pé òun ní ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ òun tó kò dẹ̀ two weeks lọ náà wọ́n sọ pé kán kán máa bọ̀ pé kán jọjọ wá papọ̀ bàbá náà wà wọ́n á máa ṣọ́ra wọn náà kò ṣe fọ́ọ̀tì bàbá náà ọ̀rọ̀ ẹni ní ọ̀rọ̀ tó bá ti jábọ́ sílẹ̀ tán kò ṣeé ṣàmọ́ nǹkan tẹ́mi kàn rí lórí ọ̀rọ̀ yẹn nìyẹn pé if anybody want to see anything kan gbọ̀nà legal team lọ family ò scatter in as much the family ti divide nígbà tó ń ṣe kéèsì lọ́wọ́ kò wá ń ṣe irú iná wá sọ pé káwá lọ máa no they, they are not fighting at all they are not ọ̀rọ̀ yìí ló dàbí ọ̀rọ̀ pé àwa kan wà ní Wùmí team àwa kan wà ní àwa kan wà ní kíní kan team bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn bàbá kan wà very careful fúnra wọn ni torí àmọ́ nǹkan tí èèyàn èèyàn tó wò sùsù tó ní òun ní ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ ènìyàn ẹ understand kò sẹ́ni tó máa gbọ́ statement yẹn náà á fẹ́ yẹ̀ sẹ́yìn pé má wàá bá mi máa lọ sọ́dọ̀ legal team if anything is soft then both of us can come together ní nǹkan tí bàbá ń ṣe ń tiwọn nìyẹn mi ò rí bóyá pé ìjà wà ń bẹ àbí kò sí ìjà ń bẹ no no no no bàbá kàn fẹ́ ṣọ́ra wọn náà ni Let's keep tapping. Let's keep tapping. Let's keep our. Ẹ jẹ́ pa tap and follow the host. Follow the host. Hold on. Follow the host. Follow the host. Power tap and follow the host. Oya go on. Ẹ káàárọ̀ ẹ̀gbọ́n ẹ ti ń jẹ́ ẹ̀jẹ̀ invite wa. Mo ti pè yẹn ẹ̀gbọ́n ni. Ẹ kojú ah. <laughs> wa. Ẹ wá jẹun. Bẹ́ẹ̀ni kọ́ńtà sọ wá ìrìn sọ̀rọ̀ tó pọ̀ bẹ̀ pé ẹnìkan sọ̀rọ̀ pé ká lọ bá ọlọ́pàá kó sọ statement fún wọn ṣáyé nàìjíríà tí ẹ ń wo yẹn mi ò bí pé àyọ ní confidence lórí ọlọ́pàá ẹ wo kéèsì adé lọ́yà tó confess jáde publicly adé lọ́yà dà wọ́n pa mọ́nu sẹ́ẹ̀ níbẹ̀ yẹn ni ó confess àwọn kan tẹ́pọ̀ àwọn ọmọ ọ̀tá wọn tó wà rílì mo náà ọ̀rẹ́ kan forúkọ bọ̀ láti lóṣòdì tó náà dẹ̀ confam mo mọ bí kéèsì yẹn ṣe lọ wọ́n pa mọ́bẹ̀ fún wọn lórúkọ pa mọ́bẹ̀ ni bẹ́ẹ̀ni ìṣẹ̀lẹ̀ tó ní kọ confam fún ọlọ́pàá mi ò yẹ pé ẹ wà ok nothing and again ẹ ká bíi pé Mohbad didn't get justice mo sẹ́ni kan sí eh, ẹ̀gbọ́n láti lórí WhatsApp yìí mo wà ní láìfọ àwọn pípù yẹn. ǹjọ́ o ṣé ló ṣe sẹ́ǹdì ẹ̀ ni. bẹ́ẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí yín náà. mo ní ṣó ṣẹ̀ṣẹ̀ sẹ́ǹdì ẹ̀ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ àmọ́ ń pàṣẹ rẹ lọ. àwọn èèyàn confam mo sùn wọn fẹ́ lọ make apology àlọ́dọ̀ bàbá yẹn àwọn kan ní máa lọ àwọn ọmọ àwọn méjì mò tọ́ ọ bẹ́ẹ̀ wọ́n ti tẹ̀mí kọ́ bìlífù bẹ́ẹ̀ ni pé ìyá Mohbad tọ́ bá rẹ́ kò ń ṣe pọ́blẹ́mù wa tọ́ ọ̀bá rẹ́ kò ń ṣe pọ́blẹ́mù wa náà because kọ́ ní kọ́ra jàmá rẹ̀ ni kò sí ẹ̀yìn àtàwọn ọ̀njà ọ̀dẹ rẹ̀ èmi bí pé ẹni tí bàbá yẹn mọ̀ ọ́ tó ń ṣe àtàwọn legal team tó mọ̀ ọ́ tó ń ṣe ìyá ẹ̀ gan ti fẹ́ ló kọ ìyá tó sọ fún ọ pé òun mọ bóun ṣe lè mú jòsì òbí inú òun bàbá yẹn bọ̀ àwọn very careful kó mọ̀ ọ́ tó wọn wọ́n wà ní pílàfọ́ọ̀mù Bukky Jesse òun náà sọ pé òun fẹ́ assist wúmà yẹn tẹ́bá gbọ́n ọdún sẹ́ẹ̀sì gbogbo wọn complain nípa wúmà yẹn àṣírí ti tú wọ́n sì wọ́n ìfẹ́ dárúkọ gbọ́n fún ọ ní ẹ̀rífáì wọ́n sì wọ́n sọ pé á ah, àwọn tọ́wọ́n wọn náà fọlọ́gbẹ́ bàbá àwọn lọ́gbẹ́ bàbá àwọn tí yóò tọ́ àwọn lọ́gbẹ́ bàbá tọ́ ẹ ká gbà pé ọlọ́ọ̀ ti gbèjà bàbá jà àtàwọn òsì tọ́wọ́ waste data àwọn most of the time ọlọ́ọ̀ ti gbèjà gbogbo àjà because nǹkan tá à ń fẹ́ ni pé ọmọ yìí kò ṣe naturally ẹ pa ni oye èyí tí àwọn kìnìún yẹn sọ ọ̀rọ̀ àbáìsì wọn tó náà ní evidence lọ́wọ́ kọ́ lọ bá lọ́ọ̀yà wọ́n lè sọ bí èyí kú dí tọ́mọ da kéèsì wípé àwọn ò sọ bẹ́ẹ̀ ká lọ sọ fún lọ́ọ̀yà lẹ́yìn àrẹ́kọ̀dù yín answer everything answer ní kọ́tọ̀ fún ọ pé evidence báyìí làwọn ní lọ́wọ́ pẹtẹmí rí bẹ́ẹ̀ nìyẹn à ń fagbé gbọ ọtí yẹn pé eléyìí ráìtì eléyìí ráìtì yẹn à ní gbogbo yẹn bàbá mọ tó tó ṣẹlẹ̀ àdúrà tẹdẹ ń sọ yìí ó mọ ọ̀rọ̀ tó lè ṣe ó mọ bó ṣe lè pe bàbá ẹ ó mọ ọ̀rọ̀ tó òun lè bá sọ̀rọ̀ tó bàbá àbóhùn sọ̀rọ̀ I can't. I'm very sure that Baba Mohbad ó mọ kú tó pa ọmọ ẹ̀ bẹ́ẹ̀ kò lè sọ public jáde ó fẹ́ evidence kí ó jáde tó bá sọ́ńtì ọtí ò ní evidence lọ àwọn àwòkù bàbá yẹn bàbá yẹn mọ̀ gbogbo ọmọ ọ̀hún tó ṣe ẹ̀sọ́ ọmọ yẹn lọ́ máa dúró báyẹn gbọ́ láti ẹgbẹ́ ọtí mo sẹ́ẹ̀sì yìnyẹn. ọ̀ya mi ò rí o bóyá òròpó sẹ́ẹ̀ ò rí kankan ṣe àìsí mi ń sì kí n rí. ẹ wo mo kí ogun ilé ẹ̀ka ẹ̀ka rẹ̀ kalẹ̀ o ẹ kalẹ. wàhálà tó wà lẹ o bẹ́ẹ̀ sì máa dá nìkan jẹ ẹ tẹpẹ yẹ kí n pè yín. ẹ má bínú mo pè yín ẹ má bínú ẹ má bínú. ẹ eh, madam tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan we are lost cousin ìbá pé bí a family wọn kàtà tó kàtà because ó ti kàtà tẹ́lẹ̀ kó tó yí pé mo ò kú and that's number one number two ẹni tó bá need the love kó gba ọ̀dọ̀ Ọlọ́run kó lọ bẹ̀rẹ̀ fún love àti àdàbà nídìí love kó máa tọ love látọ̀dọ̀ ọlọ́run bó ṣe ya Mohbad náà kó náà máa tọ love látọ̀dọ̀ ọlọ́run ṣé time tó yẹ kán ṣe máa wá love lélẹ̀ is it the right time for them to be looking for love so wọ́n ti wọ́n ti rí pé the justice is is getting closer wọ́n ṣe nísìnyí báyìí náà ṣe pé àwọn àwọn the love ibo náà ibo náà wà tẹ́lẹ̀ sí ṣe pé wọ́n lè wọ́n lè compromise pẹ̀lú ẹni tó pa ọmọ wọn àti àti ẹni tó pa ẹ̀gbọ́n ẹ̀ náà kọ́ọ̀jọ́ kọ́ọ̀jọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ so I don't think this, this is the right time for them to be looking for love ẹ tó bá ẹ need love kó wá kó wá bí tó ti máa rí love sí kán fi kán fi kán fi kán fi bàbá lẹ̀ kán fi bàbá lẹ̀ tó bá dẹ̀ ṣe wù wọ́n náà ló need love ó mọ̀dọ̀ ó mọ̀dọ̀ àwọn tó ń sanwó fún tó yẹ pé tó yẹ pé wọ́n á ti fún love kán fi bàbá lẹ̀ press release tí wọ́n release yẹn is very clear that baba is not ready to to to even stay with any any one of them ṣé ìyá ìyá ìyá ìyá mọ tó ní ẹ pé òun pé òun mọ̀ bó ṣe lè set bàbá hàn ṣé irú irú ẹni ni ni ni bàbá máa move closer mọ́ no this is not right time at all ẹ ẹ tí wọ́n fẹ́ fún ìyá mọ lówó they can they can give her money but getting close i know they can they can just finish that man anytime so bí bàbá ṣe release the press release yẹn is okay àti àdúrà o àti ìwòwọ́n o àti ìyàmó o tó má ti ní di love kán gbàdọ̀ lọ́nà kọ́lọ́ máa bẹ̀bẹ̀ fún love fún bẹ́ẹ̀ kò sí love kankan lọ́dọ̀ bàbá kó bàbá lẹ̀ after justice o tó ti wá rí ẹ tó pa tó ti wá rí ẹ tó pa mọ́ o òkè ilé tó bá kù nù wọn tí ò bá ti sí ní ẹ̀wọ̀n wọ́n lè wọ́n lọ́jọ́ pera wọn pé òkè so bá a lè fi máa settle family but for now kọ́níkálukú sì wá lọ́ọ̀fù lọ síbi tí lọ́ọ̀bù ẹ̀ wà ná after justice ẹ̀ wọ́n sì wá pera wọn jọ eléyìí tó bá ti wà lẹ́wọ̀n bẹ̀ tó bá ti dé tọ́lọ́ba pé kò ní kú sínú ẹ̀wọ̀n tó bá ti dé wọn àjọ wájú kò sọ ọ̀rọ̀ lọ tọ́lọ́ba dẹ̀ pé máa kú sínú ẹ̀wọ̀n tọ̀ ségobe bye bye so nǹkan tí mo lè rí san bẹ́ẹ̀ yẹn so kẹ́nìbọ̀dì máa kẹ́nìbọ̀dì máa gbé ọ̀rọ̀ àdúrà wá sí àárín wa nígbà pé àdúrà ní love ó the love ló bẹ̀ sí kọrin bíi ti mo Only the di ó love eh, Mohbad ò tí ì kú kò tí kò tí ì pé èyí ẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ń wọ studio ó ti ó ti ń ṣe bíi mo màá dàbí mo ṣé ìyẹn ṣé òun gbogbo wa ni mo there is nothing he can do tẹ́pọ̀ fún máa dàbí mo eléyìí tó fún máa dàbí mo òun àti òun àti yọngi dùn náà nájọ máa kọrin káàkiri so you should, you should, just go look for, for, for the love anywhere tó bá ṣe the love á rí tí ò bá dẹ̀ rí ta máa ṣe gòbe chicken na. Adenike let me add to your submission tí Adura, tó bá need love ó ṣà láwọn kan tó contribute owó fún tọ́ṣù ẹ̀ ní love wípé kó máa kọrin ó láwọn tó sponsor ẹ̀ so kó gbọ́dọ̀ wọn lọ they can actually sponsor him again and show him some love tí ìyá Mohbad bá need love Ah tó bá yẹ para wọn ni òyà ni tó bá yẹ pé medically ni wọn á fún wọn lábẹ́rẹ́ tó bá dẹ̀ jẹ́ spiritually ni at least babaláwo ṣáà ní ọkọ wọn babaláwo lè ja ewé ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́ náà ọmọ wọn lè ṣe wọn lè kú lójú babaláwo náà so babaláwo can actually. ọmọ owó ìkú lójú ọwọ́ babalá ọmọ aláwo ń lójú aláwo. so babaláwo lè ṣó wọn ní lọ́ọ̀bù tán fẹ́ so kọ́má ìtì wà lọ́ọ̀bù wá sí ṣáìdì baba aládùúrà tiwa baba Mohbad nsìn kọ́sì ju baba Mohbad lẹ̀ so thank you very much Adenike for that submission. Uh, let's keep power tapping, please. Let's keep power tapping. Olushola Abikilmonwoyi. Olushola, can you talk? Olushola oh, is sọ̀rọ̀. Hold on, Olushola. boy, are you there? Our boy. Hello, wà nù Aboy yẹn? Ẹ tún ti lọ. Ẹ bá ọ mí ò tiẹ̀, irọ́ kò lọ, bọ̀dá láti ẹ bá ọ mí jọ, ó ṣọ́ lò ó mọ ọwọ́ ẹ̀, bọ̀dá Okay. Oya oh, Aboy. A boy. ti unmute ẹ. Mo unmute kò ṣe unmute ó ní you can't. Ah, òun náà ló lé unmute ara Oh Ti ẹ ṣẹ̀kẹ́ ní Simodi Simodi ti Adéníkẹ́ mo sẹ́yìn fẹ́ rẹ̀ can we have you? a ti play eléyìí lánàá hold on hold on. mi ò ta ọ̀rọ̀ tó ń sọ lèmi ń gbọ́. mo ti lọ wò eh, mo fẹ́ rí bí ó ṣe wà direct yẹn bẹ́ẹ̀ like you are posting it directly from your side. èmi kò post ẹ̀ bẹ́ẹ̀ ni mi ò ka nǹkan tó kọ sínú ẹ̀ mi ò wò ó now see ẹ rí pé you are the center of everything ẹ jọ nǹkan tẹ́ bá fẹ́ máa post ẹ kọ́kọ́ kà wò lọ because kò yẹ kéèyàn kàn máa repost nǹkan téèyàn ò bá kà ẹ kọ́kọ́ kà á wò ná tó bá jẹ́ pé nǹkan tẹ́ ẹ fẹ́ contribute sí ni ẹ máa wá fi wọ́ọ̀dì tí ní tẹ̀lé. kò sí problem mo ti gbọ́. mo ti delete ẹ̀ torí èmi ò tẹ̀ ẹ wo gbogbo ọ̀rọ̀ àìmọye wọ́n ti dáàgì mi jù bẹ́ẹ̀ lọ tó máa lọ ń bìlì pé torí kíní kọ̀ọ̀kan ló ń pè mí.

Elias ti lọ ni. ẹ kọ́lá kọ́lá ẹ̀kọ́ ẹ̀kọ́ kọ́lá mi drag àti ẹ̀ wọn lè rí kọ́ ọ lè pósì nǹkan kọ́ àtúwà bẹ́ẹ̀ irọ́ ni gbogbo yẹn kò sọmọdé ni gbogbo wa. likely what I was thinking. I had to, had to be here before I comment. Mi ò fẹ́ comment lẹ́yìn ìwò àwọn ọkọ̀ tó rí yẹn àwọn ò àwọn ọkọ̀ táwọn gbọ́ làwọn kọ̀ọ̀kan pé bákan irú ọ̀nì gbogbo ẹ̀ ẹ bá wọn parí ẹ̀ ṣùgbọ́n wọn pa ìyẹn irọ́ pa irọ́ ló fi gbogbo nǹkan tó rẹ̀ àwọn ti gbọ́ tó bá ti di mi kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ẹ ti ṣe kẹ́ pé mo ti gbọ́ ọ̀rẹ́ tó dánwò ìrọ̀jọ́ kiri àná tó pé ó ṣe nǹkan tí ò dáa ó lè má ṣe gbogbo gbà nìyẹn tó bá ti wá kábàtì wá bàjá á ní ẹ má bínú ẹ má bínú kó tó ti bàjẹ́ ńkọ́ tó ti ṣe yẹn ńkọ́ olùkọ́ ẹgbẹ́ sọ̀tọ̀ fi ń kọ̀ wọ́n yẹn olùkọ́ máa sọ ẹ dìbò kẹ̀ please ẹ fẹ́ lọ sọ pé rúdù ẹ fẹ́ wá sọ ẹ fẹ́ a ti play lè lànà ewu lẹ tún send. second one second one second one. which happened. Okay, now that day when Karimo came out to talk about the paper thing, and she was dragging Mama Sita, You understand? So when she started mentioning the paper something, now bah, why tọmọdé ṣe ń sọ̀rọ̀ paper? Ọ̀rọ̀ paper too ń sọ yìí, èmi ni and she was lying, she was lying. So that was when I mo wá fẹ́ sick, mo wá gòkè. So bí ṣe gòkè, mo wá please everybody just me, mo Karimo, you talking about this paper why you are lying that eh, Jókòó Tádé ó pawó lórí Mohbad, ó ṣe kíní kan, mo ní Money wo ni Mama Sita pa? She bí owó it tí wọ́n from Mama Sita, the money that was given to Mama Sita? on her life. Olori. That was the money, Mama, because Mama Sita do not have PayPal. Oh, PayPal do not work in Nigeria. That was why she sent it to you. That Karimo, this is my daily earning. Can you let me change the money and send it in Naira to me because I needed that money? That was what you told me. Because she could not operate her PayPal. and that was what happened. And I said, Karimo, ah, and follow the host. meanwhile ẹlẹ́fẹ̀ tí kọ́fì kárí mọ́ sílẹ̀ ẹ̀jẹ̀ kan kan kan ó lè ní kan tó fẹ́ sọ ó lè ní kan tó yá pé Wùmí ó lè ní proof láti fi incriminate That was what she said. Only if Ó ní ẹ̀fí kàrí mọ́lẹ̀ kí ló tẹ̀sẹ̀ máa ní kó máa sọ̀rọ̀. Ó lè ní nǹkan tó lè lè gbé ìsìn mí nà. Ó lè ní ẹ̀yìn lè gbé ìsìn mí nà. Àwọn oníṣẹ́ ẹ̀kọ́ bìbọ̀ jẹ́ ẹ̀mí you Ṣé na dey you ten na dey you ten?